ọlọ́mọba ọlọ́dà jùlọ ọlọ́mọba ọlọ́dà ọlọ́mọba ní ọjà wa yọ̀dà wa sí ọlọ́mọba ọba fẹ́lá ẹ̀gà. ààrẹ rọ̀mọdọ́nù tí àánú ọlọ́run ọba ní ọlọ́run yá lẹ́yìn ilẹ̀ ààrẹ rọ̀mọdọ́nù tí gbogbo ìgbà ń kéke àti wàhálà ìmẹ̀lọ́mẹ̀ ìmẹ̀lúwájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run fi hàn pé ká kó wá bá ẹ nígbà tó sọ̀rọ̀ rẹ̀ ní parí ààrẹ kan wà lára kílá àtọ̀lára. Báyìí náà sàánà. العمل بالصيام والقتل إلى نزاع كل رجاء يعقب لهم في الأرض nílùpẹ́ ìjọba yẹn kílẹ̀ tó yẹ kí ọ̀rọ̀ kábẹ́ ọlọ́run káṣí àdúrà káwá ìrànlọ́ rẹ̀ kákó àlámọ̀lẹ́ wáyé lọ́dúnwájú kílẹ̀ tó la ọ̀rọ̀ àwẹ̀ láà. ìyẹn ó máa jẹ́ ìwé wá ìdúwà níwẹ̀ẹ́. ìtọ́ wa níta lọ́sí ìlú pé ká àdúrà ẹni tí a ti lọ ìgbà tó wá ka àwọn àdúrà tọ́lọ̀ kì dá a ọkà àdúrà aláwọ̀ tọ́lá rẹ̀ bá ju àdúrà tó bá ti dá ọ̀bá yìí máa ń òun náà làwọn abẹ́rẹ́ rẹ̀ kàfé àìsí àbá abẹ́rẹ́ kà kẹ́lẹ́ yorùbá já kọ̀kọ́ kọ́ yára lókè ìsábà nítorí àwọn àròyé kéékèèké nítorí pé èmi láti wá sọ̀rọ̀ náà ẹ̀rọ bá mú ọ̀rọ̀ ayá wa ìwádìí ti ń gbé ọ̀rọ̀ bá nínú àrò. sọ́wọ́ mi lọ́wọ́ àná. àwọn ọ̀nà ni bí wọn. àbáyá tó bá kọ́lọ̀ àtọ̀rẹ́ yìí ẹ bá mú wa. ìgbẹ́ náà ni. ààrẹ ti dé èyí bá tó wá tó wá máa ń wá ọmọ rẹ̀ láti máa ti máa wà nígbà tó wà. àdúgbò ọlọ́run ọba aláàánú tọ́tọ́ wa ní inú sí adúlọ́nù ọlọ́mọdé àlùyò rẹ̀ ọlọ́mọdé àlùyò sí ìyọ́dọ̀ ọlọ́mọdé màrà. tí ọ̀nà tá a wá lóyún káàbẹ̀ ó tó gé ìwẹ̀ náà nítorí pé dọ̀tí ó ìrìn tàbí ọ̀rọ̀ ọ̀dà mi dájú kùránì jáde ká ń lu erúgbóni rẹ̀ bọ́bá ìfún ya bọ́bá kò sí ẹ̀rẹ̀ tí ó parí kádà fẹ́ fàáyọ̀ láì ìjọba ìjọba fàáyọ̀ bí dájúdájú àwọn amúdáwó àwọn amúdáwó eléyìí kọ́ eléyìí kọ́ eléyìí kọ́ bọ́bá kọ́ lọ bọ́bá kọ́ lọ wà. أعوذ بالله من الشيطان الرجيم yẹn mọ́ta lọ́dọ̀ àwọn anímàmádò àwọn tọ́lọ́ wọn bá ti àánú pẹ̀lú màtún ìwádìí àwọn làwọn yàrá lórí lórí ní mọ́tàlù ìlẹ́bí náà fún mi ò gbà wọ́n lọ́wọ́ gbà fún mẹ́rin àwọn yàrá ìlú wọn àdúgbò mi àdúgbò náà. yọrí ìfẹ́ já padà sẹ́yìn mọ́ ká lọ síwájú ọlọ́run ìjà máa lọ́wọ́ ni. eléyìí tí àwa débẹ̀ wọ́n lọ yí ibi tọ́lọ̀ ń tiwá sọ wípé kú èèyàn ń fẹ́ láti sọ wípé yá ayé wọn ìlànà ní àárá. na ẹ̀ na àjọ. náà ọlọ́run ọba ọba tó la rẹ̀ já sẹ́rí àwọn àyàwó ní omi níwọ̀n yìí pé ara wọn lójú ara wọn wọ́n gbà àwọn làwọn jù. àwọn làwọn ọ̀gbẹ́ni tó ń dára báwọn kódà wọn láyà títí wọn láwọn lọ́mọlọ́mọ wọn ní nàánú àbílá lọ́rùn wá àìbá o tẹ báwọn ọmọ ìsọ̀rọ̀ yìí lò yìí náà àwọn ìyàwó ní débẹ̀ náà lọ́rọ̀ àwọn ọmọ ìsọ̀rọ̀ yìí lò àwọn náà ní ọmọ máa àwọn náà kàn án sọ́ọ́rọ́ ìyẹn lọ́nà ọ̀pá tó fún wọn kọ níbi àyàtọ̀ àkàyè níbi wọn kọ́ láti ìyàwó tó wà ní àtọ́ọ́rọ́ náà fún wọn láti rí So àwọn ọmọ ìsọ̀rọ̀ èè wọ́n ní bí àwọn tẹ́ wọn ò ní kó o tún ní ìjà wọn níbi ọlọ́run àwọn tó ṣe ní pé àwọn ọlọmọ ìtọ́ ìlú nígbà wọn bá tún wá fẹ́ ti ìgbà tú wọn bá tún fẹ́ ra àwọn ọlọmọ ìtọ́ àlè wọn ní ọmọ ìtọ́ ìlú làwọn ọmọ abẹ́bí ìgbà ẹni wọn bẹ pàpọ̀ lọ sára ìlú ni wọn jẹ síbẹ̀ lórí bàbá ìyàwó ìka síbẹ̀ náà yóò ẹ̀kọ́ ìgbà lọ́dọ̀ ìmọ̀ wọ́n fẹ́ gbé àkóso ìbọ̀wọ̀lì wọ́n àkóso rẹ̀ lọ ìkàlọ́ tàbí ká gbé tẹ̀lé ẹ̀yẹ láti ní ìta òkúta ẹ̀dá gbé yẹn mọ́. wọ́n ní àwọn ọlọ́mọ ìtọ́lọ́ yìí àwọn ọlọ́mọ tọ́jú ọmọ bẹ̀rẹ̀ yìí ọmọdé wọn pa tọ́jú ọmọ pẹ̀lú ìrọ̀. látara bẹ́ẹ̀ wọ́n láwọn nìkan làyànjẹ́ ọlọ́run. kódà mọ́tò kọjá lẹ́mù yẹn mọ́tò pẹ̀lú àwọn ọlọ́mọ ọlọ́mọ ọlọ́wà ní ẹ̀yìn ìyàwó ní ìrìnsà àmúgbó tó bá ti rí pé gbàgbọ́ nínú ní pé a ní àkùnrin àwọn ìyá ní àmà ẹ bá rí pé ọlọ́wọ́ bò níwà nínú yàtọ̀ sáwọn èèyàn ó dáa bẹ́ẹ̀ ẹni tó bá mà rí pé wà nínú ọlọ́mọ bá lọ wọ́n mà tí ó pé wà kí ọ̀sìn lọ síbẹ̀ náà yọ̀ fún ìlú bá tọ́ mi ẹni tó bá rí pé ọlọ́mọ bá ẹ dàpọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run yóò wúlò àbí òní wúlò ẹ̀ dáhùn ẹni tó bá ṣé ìmáàmù ọkọ wà lọ àbí ewu ọkọ wà lọ. ee ṣé bá ti mọ̀ sí àyànfẹ́ yín lọ́lọ́ yẹn ìdọ̀rọ̀ lọ́wọ́ bá fẹ́ràn sájà máa ní ìlú náà. ẹran kan kú náà torí kí bá ti kú ọ̀dọ̀ olólùfẹ́ nílẹ̀ ń lọ ní ẹ̀yìn bá fẹ́ràn lẹ́yìn ní ẹran kan náà. tẹ̀rí àwọn àáyà wọ̀nyí wọ́n wà ìdáwó gbòmù pẹ̀lú àwọn àáyà nínú ọ̀dọ̀. jẹ́ ká sáré lọ sí bákọ́rọ̀ níbi dọ́là ń sọ pé kó lè dá nígbà tó mọ́ já lè àkẹ́rọ́ ìjà lọ́ọ̀nì kọ́ọ̀dì kọ̀ọ̀dà ní ìlú ní náà sí bàtà. ti ń sìn ẹ wá wọ àyà dọ́tẹ̀lé àtẹ́lẹ̀ dọ́tẹ̀lé lé ìjọba àtúntò tẹ́ náà yóò mọ̀ra àtúntò tẹ́ náà wà láyàtà máa ń náwó náà mú abàdà. wà láyàtà máa ń náwó náà mú abàdà. àá yóò ní kí mo ti lọ́dọ̀ bá a kárí kí ọ̀fẹ́ kárí. wà láyàtà máa ń náwó náà mú abàdà. bí wọ́n á pa jà mẹ́ta yìí. ولن يتمنوه أبدا بما قدمت أيديهم ولن يتمنوه أبدا بما قدمت أيديهم Ìbáwò ẹ̀mẹ́lì sọ̀rọ̀ lórí pé kí ní wà lórí pé ìwé rí ni sọ̀rọ̀ lórí pé kí ní wà lórí pé. wọ́n ní ilé ẹ̀rí kan lè rí ìjọba ọ̀run àbáwọn nìkan bọ́ọ̀bà ríjọba ọ̀run ẹgbẹ́ àti màtí màtí àǹkọ̀ ríjọba ọ̀run ẹ̀rọ àlọ́ sí ẹ̀mú ẹ̀ ó sì dé inú paradíyè ẹ̀rọ aláǹjẹ́ náà lọ àlọ́ paradíyè náà lọ ọ̀run tẹ́ẹ̀bà wà jẹ́ náà àyàfi kẹ́ ní àwọn yàwó وقالوا كونوا هودا أو نصارى وأن يبعث يمنع حقيقة دي أو جاء الفجر tẹ́ bá ti jẹ́ kẹ̀kẹ́ lọ méjèèjì lọ́dọ̀ ọmọ ẹ̀ ẹ̀ mọ̀ náà wọ́n là kódà wọn láyà lẹ́nu wípé wọ́n ní láyé ẹ̀dẹ́ kódà ìjà nẹ́ta láàmú kára wò dání lẹ́nu lẹ́nu bá ara ẹ̀jẹ̀ lọ wọ́n lẹ́nu ìjà tó orí wọn sẹ́mà àbúrò wájú àbúrò àbúrò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àyà yẹn ti lọ nìyẹn ọlọ́wọ́ á kó lè sọ fún wa wípé ẹ̀ ń já lágùnmù já àfẹ́rọ́tù tó bá ṣe pé ilé ọ̀hún tó bá ṣe pé tiyín nìkan ni ẹ̀yin lẹ̀ ní mẹ́jọ́nì náà sì ẹ̀yin ní ẹ̀yin nìkan lọ́wọ́ ọ̀rí sọ̀tà kò sí bẹ́ẹ̀ lómi ìmọ̀ lẹ́yìn yìí. sọ́yẹ́bí ẹ̀yin nìkan ni làkúnú jáàmù àkúrọ̀bù ẹ̀yìn àlọ́ yẹ ọ̀rí sọ̀tà lọ́dọ̀ ọlọ́run sẹ́lómi àbẹ́yẹ nìkan jẹ́ mi méjì òní gbogbo àwọn yẹn ló kún lẹ́wà jẹ́ mi. ọlọ́ni fata ọ̀nà náà wò lọ. ẹ ẹ máa bọ̀ wá wà jẹ́ lọ. ilé ọ̀rọ̀ ọ̀hún ẹ máa bọ̀ wá bẹ́ẹ̀ tó bá jẹ́ kódodo ń kò yẹ kẹ́rù ọ̀hún ọmọ àbáyé لكي زعمتم أنكم أولياء لله من دون الناس Ṣé bá gbà ni wà níbi ọlọ́run, ẹ̀yin làwọn àyànfẹ́ ọlọ́run, ẹ̀yin ọlọ́run bá fẹ́ràn jù, ẹ̀yin lẹ́mọ ọlọ́run bá sì, ọlọ́run bá sì kalẹ̀ fún ẹran ẹ̀ẹ́dùn sáàdìrín ndị àwọn ìyàwó ní tí a ń pèrà wọn ní ọ̀rẹ́ àyànfẹ́ ọlọ́run tí a ń pèrà wọn ní wòlíì tí wọ́n ń pèrà wọn lẹ́ni ọlọ́run yìí wọn àdéhùn kan kú kí ló bá fún ọ̀gbìn ní aráàlú rẹ̀ wà láyàtọ̀ àwọn ní àwọn àwọn ọlọ́run ní kan nítorí táwọn náà ara wọn ọlọ́run wọ́n wọ́n máa dé kẹ́tí wọn bá sí ìdí àwọn àyẹ̀wò ayé àwọn ọ̀sà ọmọ àwọn ọ̀pàyà ọlọ́ọ̀ni nítorí tí wọ́n ti gbáwájú àwọn àti ọlọ́run tí wọ́n mú jẹ́ àwọn ọlọ́run ọba tí wọ́n ń torí máa ọba tí wọ́n pọ̀ ìmọ̀tọ́lọ́run ọba bì mọ̀ wọ́n tí wọ́n ń gbé pamọ́ nìkan kọ́ àwọn ayọ̀ ọlọ́run ọba tí wọ́n ń lówó pọ́ọ́kú ní a máa yí ọ̀rọ̀ ọlọ́run padà dán bí ọ̀bá yí padà bẹ́ wọn wá tó yí ìwọ̀ ẹ̀ pa àti ti fọwọ́ ara wọn ti oníjẹ́ wò ní ẹni tí ọba dáadáa síwájú ọ̀hún ní ìrọ̀bá máa lọ́jọ́ tó padà rí bàbá rẹ̀. Tẹ̀gbẹ́ta wọn mọ̀ ní ìdìbò lọ ní ìbọn yìí. Bí bàbá rẹ̀ ti jẹ́ ààfin, jẹ́ ní owó náà àti báyìí. orí bàbá ẹ máa bọ̀, ẹ máa mú ilẹ̀ ẹ máa rọra. Ó jẹ́ kò lọ ní dá agbọ́rọ̀ àmì. Bí ẹ ti ń wò ní ìfọ̀kúbalẹ̀ ìpínlẹ̀ ẹ máa ń bọ̀ nínú ọ̀pá. Gbàgbé wá dé ọ̀dọ̀ rẹ̀ tán, wá rọ̀ máa àbàwáyé ní àyàlẹ̀ àrùn wa bá mú lóra àwọn tó ń jà dáa. Gbàgbé ọ̀dọ̀ wọn dọ̀dọ̀ ọba tó ń jí àpò ìlú wa lọlẹ̀. Bí a ní ìfáwọn ọba àgbà ni. Làbí máa ń sọ báwọn yìí. ẹ̀dá tó tẹ́lẹ̀ kan bá ní ọmọ àdọ̀wálẹ̀ fún tó bá lọ ayà lọ́wọ́ àmì sọ fún ìgbẹ́ rà àgbà ní ìdọ̀wálẹ̀ lọ́wọ́ àmì sọ fún ìgbẹ́. ìgbà tọ́lọ̀ wọn bá dáadáa mọ̀ tán tọkọ nímà tí ó fi ìmọ̀ tọ́lá fún lórí àwọn màláìkà tí lórí àwọn màláìkà tó wọ́n ní oṣù tó lórí àdà àwọn màláìkà tó ti dúdú tá lọ́kọ́ dáyé màá fún mi ẹ̀ gáàmù màláìkà tó ìwà ní ìwà ní ká máa dọ̀bálẹ̀ àbí ká máa fún Ádámù àwọn wà làgbà àwọn làgbà tó làgbà dáadáa mọ̀ rárá ọlọ́run káàdì

mo fàlàyé mi bí gbogbo àwọn tí wọ́n wọ àfin rẹ̀ ń jọ́ náà wọ́n ń tẹ́gbẹ́ rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ àtàwọn ìdílé rẹ̀ tọ́lá nìkan bá wà fẹ́ máa lò ní wípé táwọn akúnlẹ̀ táwọn àti òfè ẹ wà lọ́ọ́ fi wọlé ilé akọ̀yẹ̀ tó wà múlẹ̀ tó wà. tọ́lá gbàlagbà ní kúnlẹ̀ fọ́mọ kékeré púpọ̀ hàn bẹ́ẹ̀ ìjọba máa jà kára wa jẹ yorùbá ti ń jọba lè fi sí wa wọn ní tinú bẹ́ẹ̀ ní ìgbà ẹni ẹja dé yẹn ma wà kọ́kọ́ làwọn tó gbàgbá gbogbo wọn wá fún ìdí ti wọn ti wọn wọn wá olùgbé wọn lórí ìjọba. wàkọ́lá ya àbájì onírẹ̀ bàbá mi rábà dàwé lórúkúyà yà mí ọ̀rẹ́ rò alágbèmọ̀ láńjọ́ sí ọlọ́dúnwájú. Sọ́jú tàrà lára rọ̀ bí ọlọ́run rí ọlọ́run ṣe dáadáa lọ́pọ̀ sí mi n'a, ọjà ní nínà ìdí bàbá rẹ̀ mọ̀ bọ́ wẹ̀ lọ ìdí kan lọ bàbá rẹ̀ pé àbójú ẹ máa wọ ẹ máa wọ anáàlùwà yìí kò ọlọ́wọ́ fi àlè jọ àwọn èèyàn ẹ̀kọ́ pọ̀ lára rẹ̀ ìgbọ́n kan nù àwọn Yorùbá àwọn mùsùlùmí torí ẹ tí wàá kò láti bẹ̀rẹ̀ ló pin àwọn ẹ̀kọ́ náà lára ẹ máa wọ ṣé ẹ̀wọ̀n tó kọ́kọ́ wọ̀ àti wọn kọ́kọ́ jù ú dà ẹ̀ dáhùn kọ̀sọ̀rọ̀ tí wọ́n jù ú dà. tó jáde ń wọ́n ta lẹ́rú àbí wọ́n ta lẹ́rú kọ̀sọ̀rọ̀ tí tọ́lá àwọn tó bá rí ń bẹ níkàlẹ̀ ìtàn yóò kó bànújẹ́ bá ìtàn yẹn yóò kó ma sínú ọkàn ọmọ àtijọba báyìí pé fẹ́ bí àjẹ wá gbàjọ gbàjọ ọwọ́ ni ọlọ́run ti dada dáadáa si sí ni ìlà ọlọ́jà mi nínú torí pé òun wá ọlọ́run bá ti mú jáde nínú wàjá àbíkún mínà nìbádìrì oko lẹ̀ ń dé báàdì àdìjọpọ̀ kọ́ọ̀yà àdìjọpọ̀ ìlú ní jẹ́kọ́ọ̀yà làbí tèmọ́tà ní mọ̀ ìkọ̀rọ̀ yà lọ́wọ́ ọ̀tàlùkọ̀rọ̀ áàyè kọ́ọ̀yà ìlú ni ìgbàláyè òde òde ni wọ́n lo kọ́ọ̀yà àkókò báàdì àdìjọpọ̀ sáà jọ́ mi. báàdì àlọ́kọ́ tọ́mẹ́nà ìbádì yẹn ohun yìí wá látọ̀kọ̀ ibi tẹ̀ ń gbé òkú yìí ṣùgbọ́n ìlú mẹ́tàrà ọ̀nàdù rẹ̀ ti pẹ́ ìpàlà yẹn tọ́wọ́ dàbí kéèyàn kó ẹ̀kọ́ wa máa lè èkó ti pẹ́ torí ti wà ń bẹ̀ báwọn ọ̀dọ́ wa yìí ńlá ní kéde pẹ̀lú ìgbé kọ̀m̀pútò. Ibi tá à ń lọ ń bẹ̀. Wọ́n ti rí pé ó ní ọlọ́run bá fún yín wá látòkò alàdẹ́rú ọlọ́run. Kò yé ẹ̀yin tẹ́ ẹ jẹ́bi sílà ní àgbègbè tí wọ́n bá àríra ọlọ́run wa ń bó ikú olóko ọ̀pọ̀ níwájú nù. من بعد أن نبرأ إليك أمرائي وقد يكون wọ́n ní láàrin ìgbà tí sẹ̀tọ́rù lẹ́yìn ìgbà tí sẹ̀tọ́rù ti gbìyànjú àtìgbè àárín ìyá àtàwọn ẹ̀gbọ́n mi ló ń jọ sọ̀rọ̀ sẹ̀tọ́rù níyànjú olówó àti ti parí ẹ wò kan ìyẹn ló lọ sí ti parí sẹ́yìn ló lè jẹ́ bí bàbá rẹ̀ mọ̀ pé nǹkan tẹ̀lé ó lè má má láyé ń lọ tẹ̀lé gbọ́dọ̀ bí nǹkan tẹ̀lé sẹ́yìn kó tọ́ máa tó bá ó ní lẹ́yìn ìgbà títẹ̀ ìtọ́nù ti dà ní àtàwọn ọmọ ìyá mi àwọn àti náà nínú àwọn bàbá mi ṣùgbọ́n ìnà ọ̀rọ̀ gbé ra fún ìtàn lè máa yà. ẹni ọlọ́run bá ìdí ọlọ́run ló fún mi lọ́lá. wà á lámgbà ní ìgbà àwọn ènìyàn àtàní tá a bá ń sọ̀rọ̀ yìí ọlọ́run fún mi. sáfẹ́rọ̀ sàmáwá ti wà ní àrùn ìdí ọlọ́run ọba ìwọ lọ dábì tó sámà lọ jálẹ̀ tàwa fà ní ìdí ọlọ́run ọba ìwọ fà ní wákàtí mọ́lá yìí wá fà ní. ọ̀sọ̀rọ̀ tọ́dá ká máa tọrọ kú ọ ìyá náà yìí dùn sílẹ̀ torí pé kì í ṣe ìwọ̀ ní nínú ìṣẹ̀lẹ̀ àti. Tàwa fà ní Mùsùlùmí máa wà á ní ẹ̀kọ́ ní ibi sọ́ọ̀lì. Ó ní ìyá ọlọ́run pa mí ní Mùsùlùmí. Tòró ni la àmọ́lá. Báyìí ni mo wà ní àmúgbòrò. Ìbá lọ báyìí fún ọ̀pọ̀ ìsìlámù ní ìwé. Wá pa lórí ìsìlámù ọ̀rọ̀.

ọlọ́rin wọn ní ọ̀nà kan kú láyé láyé wọn ní fẹ́ kú nítorí tí àwọn ọwọ́ wọn ti fi síwájú wọn ní fẹ́ kú àwọn náà máa bá wọn jáde wọn lọ wọn lọ ọlọ́rin gbogbo àwọn alábòsí pátápátá látòkè nílẹ̀ ọlọ́ba mi ọlọ́run sọ̀rọ̀ wa bọ̀ ọlọ́run wa jẹjọ́ ọ̀rọ̀ kọ wá kó tó dojú ọ̀rọ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀.

torí láì sọ mọ́ bàtà síbẹ̀ lájọ̀ rẹ̀ àìsàn ṣe ó ń lẹ́yìn tí wàá lè torí pé òfin ká ìtumọ̀ gbọ́dọ̀ dájú bí àbẹ́ fún rárá rárá tẹ bá nínú ọmọ ẹ̀kẹ́ ìnà tó lọ́wọ́ tó wá kọ́lé tó tó wá tó wáyà tó wá tó yí Kí ni tí ó bẹ̀rẹ̀ àjọ yìí ọba yọ èèyàn kọ́lé tán ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tó ọ̀rọ̀ àti ìbò ọ̀rọ̀ àti ìyẹn ńlọrọ̀ fún wa lọ ọ̀rọ̀ blẹ̀kú mọ́tò kíni ká dáhùn mi. ẹni tó tó bó lọ tó ní bàbá tó ń bẹ bàbá alábúlé ẹ̀ dáhùn àwọn tí ń ṣe mọ́dàrí kan kí ni wọ́n sá ẹni tí ń tò gbígbẹ́ kí ni ń sá fún àwọn abọ̀kú kí wọ́n ní kókò wọ́n má bẹ̀ẹ̀ àwọn àwẹ̀ kí ni wọ́n sá fún ọ̀pọ̀lọpọ̀ gábẹ̀ ló ń tó bá ti di ọ̀rọ̀ ẹlòmí ọlọ́run bàbá ìgbà náà ní kòtò tẹ́lẹ̀ bí ọ̀pá yóò dùn wá fún wa á ní ní ìtọ́jú sáńtọ́ ní tí ìlú àgbọn náà ti tọ́jú wà kó jẹ́lẹ̀ ọlọ́run ní ń sọ abúlé fàyín náà mọ̀ mọ̀ O gangan ní ọ̀wá pàdé yorùbá ní gbẹ̀kí mọ́kò bàrà mọ́yà ẹ̀yẹ̀ mọ́ a gbẹ̀kí mọ́kò ara ẹ bá àbí ara yẹn ti dé èèyàn mẹ́tẹ́ẹ̀sì lè ẹ ó ti ní ní kúkẹ́ ń ẹwà ọgbọ́nà ń tẹ́jú wá pa iná mú múlà pàdé òun gẹ́gẹ́ wá pàdé ẹ̀ báwo bá títí títí títí títí olóòrí yẹn má tí o ní jẹ́ kéré ẹwà lọ́ra jẹ́ ọjà bọ́jọ́ bẹ̀rẹ̀ fa iná mú múlà pàdé wọn kó nàìjíríà tó níbi kan aa bíkọ́rì ti wá bẹ̀ kíní kan wà bẹ̀ bá ti ti wọn nàìjíríà àwọn kíní kan wà bọ́ bá ti dọ̀wọ́ náà bọ́lọ̀ bá nílẹ̀ ló kù yọ bá kú báyìí. ọlọ́nkọ́ ọ̀la yìí tó bẹ̀rẹ̀ kọ́ dẹ́mi wá sí ọ̀dọ́ rẹ̀ lẹ́mí wá wà ẹ̀wẹ̀ nìkan náà ẹ̀gbẹ́ nàìjíríà nígbà wọn wá ní kò káàkiri àbí ọ̀dọ́ àlọ́ gbèsè gbèsè ìlòkè àǹtẹ̀ nìyẹn.

ìgbàgbọ́ àdúrà Muhammad sọ̀rọ̀ bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ rẹ̀ tó kó àjò wọlé ẹ̀yìn náà lè máa rọ̀ kà. الذي تفرون منه فإنه ملاقيكم Ẹkọ́jà ń sá fún tẹ́ntorí rẹ̀ dojú bọlé, tẹ́ntorí rẹ̀ lò fún bá, tẹ́lẹ̀mí nítorí rẹ̀ ń lo bàǹkẹ́, ẹlẹ́mí nítorí rẹ̀ kó tó lọ wẹ́ bí òkun. Ọlọ́run nípa yìí náà mọ̀ àárín ọdún wọn bàrà pàdé ìdáni ọwà yìí tó lè níbo làwọn ọmọ yẹn ti wá ìyá náà kù lórí áàtì ìyá náà kù ìyá áàtì tó pé kó náà mú lọ bí àti. ìyá náà kù lórí áàtì ló ti kó náà mú lọ bí àti. wàyí ń bá yàrá náà. لا تحتهم جناها أو بنايتها لا تحتهم Má bá mi bọ̀ fún ya náà. Yàrá mi ń yá ìlú ìlú ìta ọ̀rẹ́ ìyá mi. Oníyá náà sùn, eré ẹ̀mí mi, dùdìyà jọ sí kólà àwọn ẹgbẹ́ àti gbogbo tí ń bá ń pa ní ilẹ̀kùn láyé ìpamọ́ kò sí ẹnìkan tí ó ẹ̀ẹ́ dé kí àwọn ènìyàn ó rí sí iná tí wọ́n ń tàwọn lábẹ́ àwọn. síbẹ̀ náà bẹ̀ ojú kálukú lónìí tọwọ́ sọlé lórí lónìí kí n bá bẹ̀rẹ̀ nínú kọ̀rọ̀ yàrá lónìí kí n bẹ̀ lọ́wọ́ bá lóru lẹ́yìn ìlú ní bá ń lọ lórí àwọn àròkàn sínú ìgbà yọ̀ọ̀ wá bá pa fún un. ẹ̀rì yìí ṣe jẹ́ nìkan bá ṣe tìmọ̀ tó bá tọ́ síta ní ìlú kíni láti rí síbẹ̀ náà ilé ẹ̀kọ́ ìlú kíni láti rí ìlànàjà ẹnu yòówó tó mọ̀ tó ti rẹ̀ pé mo kú kí bá fàyè lẹ́kùn ayé pamọ́ ni. kódà báwọn míì bá rí nínú ọmọ bẹ̀ ọba rí láyé ẹ̀mí mi tó ọba rí fún ọ̀hún lẹ́nu láyé ojúmọ̀ sí pé ìjọsìn ọ̀bẹ tó ta mí lẹ́gbọ́n lábẹ́ rẹ̀. àwọn èèyàn báyìí àwọn tó wà báyìí ní ìṣe wípé ìbànújẹ́ tó ń bá wọn àwọn àtẹnudẹ́ ìgbèjì lágbájá lọ́wọ́ lágbájá ní òwò ní àwọn ọmọ yẹn lè láwọn jẹ. sẹ́lẹ̀ mi ti fọkàn balẹ̀ sísan pé ó sùọ̀ láwọn adájọ́ lọ́kàn balẹ̀ pé àlọ́ wọlé pẹ̀lú tó ti tọ̀ ọ́ kí wọ́n á sẹ́lẹ̀ míì sọ́tọ̀ ọ̀pọ̀ ti tẹ̀ lágbó ẹlòmíì tó dúró lórí kan sí ní ìdílé àwọn náà láàmú ìṣẹ̀lẹ̀ ní ìfẹ́ tó bá wù níbẹ̀ ẹ̀rú yẹ kí ìlú bá ìlú nígbà tó lẹ́lòmíì tó ti bẹ̀ lẹ́yìn rẹ̀ òun yóò kọ̀kọ́ fi gbòòrò pé ó dúró wá ó tẹ̀ nígbà wá ó tẹ̀ nígbà wá ìlọ́nà ẹ̀ bá ní wọn wọ́n mọ̀ ẹ́ rà wù nílẹ̀ à ìbànújẹ́ tó bá wọn olùdí alọ àwọn òróró ni àtẹ̀rẹ̀ òru tí òróró olówó àwọn òróró ní amẹ́ríkà gbọ́n wọ́n gba mọ́dà tí wọ́n mílíọ̀n lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ilẹ̀ ìgbọ́n amẹ́ríkà gbọ́n lọ́kọ́ owó nínú ilé bílíọ̀nù ọdún náírà tí wọ́n ti lọ kó fún òṣèlú ọdún tó ti mú lówó àlẹ́ ọ̀pá ní bọ́jà tí kò wà sí bílíọ̀nù ọdún náírà lọ́kọ́ tí wọ́n wá lọ kó ó wá fẹ́ bọ́nà àwọn ọ̀rọ̀ wọn àwọn tí wọ́n á rọ́wọ́ tọ́nà ní owó wọn bá ti di wọn ẹ̀rọ àkókò ni wọ́n lè bàjẹ́. ìdáhùn bẹ̀rẹ̀ wàyí ń gbàdá láti ní ha náà ọba ní rẹ̀ tí wọ́n dá ẹni bẹ̀rẹ̀ ní. e tó tó náà tó kù. àwa ò ní màkójú nítorí bá àbọ̀rọ̀bọ̀ ilé ìlú ìjà àbọ̀rọ̀bọ̀. àwọn ẹlòmíì ìwọ bá rò yàn wọ́n fún wọ́n tó ní wọ́n ní sọ́ọ̀bá ń bẹ̀ láyé láàdà ìrì mọ́tò hapla ìdè láàdà ìrì láàdà ìrì mọ́tò ìsàlàyé ìrì hapla. láàdà ìrì ìsàlẹ̀ àwọn ìdílé ẹ̀yà ìgbà. jàǹdà àwọn tó bá rí kí wọ́n jẹ láyé. ṣé tó má gbàdì gbájú lórí rẹ̀ pé àáríjẹ ah, má jẹ náà rẹ̀ ọmọ àdùn pé àmàtà ah, àlà nǹkan bẹ wàlá ìdíje pẹ lónìí ó lè ní yóò tún àdéhùn tẹ́lẹ̀ ló máa gbé abẹ́mi náà kọ̀ láàdá fi èyí nígbà ẹlòmíì àlùkùránì ní mọ̀ ń lọ láyé di náírà ní bó bá ti ń dáná báyìí mọ̀ yóò yóò tún lọ àti tẹ̀ ó wà ń tẹ̀ ọ̀tà tẹ̀tẹ̀ ọ̀tà náírà bẹ̀ ẹ má dá pọ̀ àwọn ẹ̀ wá kọ́ ní ìjà ń wà lọ́ra ilẹ̀ ilẹ̀ ní wọn wọ́n wà kọ́ ilé ńlá ju wà láì wọn lọ́wọ́ wọ́n tẹ̀rẹ̀ ìdílé lóko àwọn lóko yẹn ti ẹ̀ wẹ́ wọn àtàwọn ọmọ àtàwọn bàbá àjẹjẹ bọ́ọ̀sì lọ́pọ̀ ni ọjọ́ ní bọ́ọ̀sì náà náà ti pé ó náà ní bóòlù náà máa ń dáńdọ̀ ni ó tún àgbà jọ sẹ ẹ bá rẹ lórí ìdí ń dun ló báyìí ó dúró ìbùgbà lórí ìlú ìlú wa jù sẹ ẹ bá rẹ lórí ìdí ń dun ọrẹ jọrọ bíbù tẹ́lá rẹ̀ lè ní ìdí ń jọ̀nà ẹni ọdún bá jìnnà kan ní ilé láti ẹjọ́ ọwọ́ rẹ̀ bá dùn wá ní àpò padà. tẹ́lá rẹ̀ lè ní ìdí ń jọ̀nà jìbìtì kan tó máa jọ ètò pẹ̀lú rẹ̀ ọ̀dọ̀ mi. tẹ́lá rẹ̀ lè ní ìdí ń jọ̀nà èmi ìyàtọ̀ kọ́wọ́ ọmọ bọ́dún mi. èyí ilé ní àlọ́ bọ́ sí à ń kówó ẹ̀mọ̀ tí bá ìjọba àwọn tó yẹ bọ́ọ̀bá bẹ láyé tọba rí ìdájẹ́ mọ́jọ́ tó máa ń lò má tó ń kiri ìyàyọ̀ pọ̀ra bọ́ọ̀bá sì láyé sọ́ra jẹ́ pé ẹ̀jẹ̀ já níwà rẹ̀ níwà rẹ̀ lọ. àwọn ọmọ wọn lọ ọba ọwọ́ á di díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n sọ fún ọ ó tún sọ ọ ti bá ìjọba lọ́wọ́ àwọn yóò pa mi ìrìn mi, má dùn ún nítorí má sì dùnú torí pé ọ̀rọ̀ jẹ́ ṣe ọlọ́run òbí ìtọ́ tó bá ń jẹ́ tẹ̀tọ́ ọlọ́run òbí ìtọ́ ọjọ́ ìrora kò ní pé àìmọ́ ọ̀hún ti rò ní sáà nìyí. lórí nígbà wo ni mo ti bá àwọn ọmọ àdìgbà ọmọ nígbà àdìgbà tó ti bá àwọn Bàbá lórí àyìnbó olùdíje ààrẹ ká fún bíbí òkú. yàwó àmọ́ ìgbà náà dùnú àtẹni tí jó tó kú ikú náà níbi ìdíwọ̀n rẹ̀ ní a máa mú kí wọ́n yẹ ní àkùnrin wọ́n á rò ní gbogbo yẹn ló kù yọ yẹ̀wò ẹlòmíì ó kù lọ́nà tí ó jẹ ikú oró ikú náà àti kú ayọ̀ àti kú oró ikú ni kú ń jẹ́ kò

ثم تردون إلى ụlọ bàbá wa kú tán ọlọ́ni lẹ́yìn náà wọ́n wà á darí padà lọ́sọ́dọ̀ ọlọ́mọ ọba tó máa kọ̀kọ̀ tó ọba tó yẹ pé ní kọ̀rọ̀ níwájú rẹ̀ àti gbangba àti kọ̀rọ̀ méjèèjì náà فينبئهم بما ọlọ́run ní tọ́ba àjìgbà náà ọlọ́run àmọ́ pé ilé ní ìró pẹ̀lú tó gẹ́tẹ̀ ìgbàjẹ́ wà láyé máa kó tó ta àmàdì torí pé lọ́jọ́ tó fún wa rẹ̀ iṣẹ́ máa ń jọ ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tá a ti fi rẹ̀ nígbà tá à ń bẹ láyé ọlọ́run bó bá mọ̀ fún wa ní ìrọ̀ tó dọ́jọ́ náà ẹni tí ń ta ìdá ọlọ́run jọ̀ọ́ lè dúró ẹni tí ń ṣe dáadáa ọlọ́run yìí ó lè lékún sí ọlọ́run ọ̀la ìṣèlú àgbáyé wa àtọ̀nà ọlọ́run yìí ó dáa nínú àwọn ara ìgbàdúgbò tábàrẹ̀ tó ṣe